gbajúmọ̀ olóṣèlú ìpínlẹ̀ katsina ni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ ọ̀nàrẹ́bù yusuf ibrahim jelani ó mà ti jẹ́ kó di mímọ̀ pé odidi ọgọ́ta ọdún sixty years ìní ẹgbẹ́ òṣèlú apc àwọn yóò fi ṣàkóso nàìjíríà nítorí pé ẹgbẹ́ dáadáa tó mú iná àwọn ọmọ nàìjíríà dùn ìní ẹgbẹ́ apc ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ burúkú ìrọ̀pọ̀ àwọn ẹ̀kúnnù ìrọ̀ fi ń da ọkùnrin náà lóhùn lọ́sẹ̀ yìí ìní Yusuf àtàwọn aṣòfin tẹ́lẹ̀ kan ló ṣàbẹ̀wò sí gómìnà náà ní Kánò tó ṣẹ̀ṣẹ̀ di alága tuntun fún ẹgbẹ́ òṣèlú APC báyìí ìyẹn Abdullahi Ganduje Ganduje ní ilé ẹgbẹ́ òṣèlú APC tó wà l'Àbújá ní Yusuf màtí ní níbi tí orí Ganduje pédè pàápàá bó ṣe ṣàkóso ìpínlẹ̀ Kánò àti bí ẹgbẹ́ àwọn ṣe ń ṣe dáadáa fún gbogbo ọmọ Nàìjíríà báyìí ó ní ọgọ́ta ọdún sixty years àwọn yóò fi darí orílẹ̀-èdè yìí níṣẹ́ lọ́pọ̀ àwọn èèyàn ń sọ pé fún Yusuf tí wọ́n ń sọ pé ìwà aláìníròònú àti ìbìkítà ìnìwà tó wù pẹ̀lú ọ̀rọ̀ tó sọ náà nítorí lásìkò tí ìlú le tó jẹ́ pé ní ọdún mẹ́jọ ààrẹ ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari ìnira ńlá ni wọ́n fi ṣe ni wọ́n fi kó bá gbogbo ọmọ nàìjíríà tó sì jẹ́ pé bákan náà lọ́rọ̀ rí lásìkò ìjọba ààrẹ bọ́lá tinubu yìí tó jẹ́ pé ìrìnra tí kò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ìlú náà kó wa wọn ni ní ìlànà ìlọwà tó lórí láyà tó lọ ń kéde pé olùdí ọgọ́sọ̀ ọdún làwọn yóò fi darí nàìjíríà wọn lọ́rọ̀ náà yìí gbà wípé èèyàn kò bìkítà fún ìnira táwọn èèyàn ń là kọjá àti pé bí ìgbà pé èèyàn gbéraga èèyàn jọra ẹni lójú ni bákan náà àwọn èèyàn tó ń rántí ń rán yusuf ìlà nílé sí pé bí alága àgbà ẹgbẹ́ òṣèlú pdp tẹ́lẹ̀ olóògbé vincent ogbólàfọ̀ bóun náà ṣe sọ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn rèé o ìpè ọgọ́ta ọdún ìní pdp yóò fi ṣàkóso nàìjíríà ṣùgbọ́n tí kò ju ọdún bẹ́ẹ̀ jọ lọ lẹ́yìn tó sọ̀rọ̀ náà tí agbára fi bọ́ lọ́wọ́ wọn wọ́n sì ní ìgbéraga tí Yusuf náà ń gbé báyìí ó ti túmọ̀ sí pé àkóso ẹgbẹ́ òṣèlú APC náà kò ní pẹ́ ya pẹ́rẹ́pẹ́rẹ́.